níbi tí a dé ó náà ní alimartabatu sàlìsà ìpele ẹlẹ́ẹ̀kẹta ìtàmà sí martabatu ihsan ti jẹ́ dáadáa. ní ìjẹjọ a ti pín ọ̀rọ̀ dáadáa yìí ajúwe rẹ̀ a ti ti pín sí ọ̀nà mẹ́ta lónìí inshallah ta'ala á gbé láti ibi ìran alákọ̀ọ́kọ́ ìran alákọ̀ọ́kọ́ á gbé níbẹ̀. النوع الأول وهو الإحسان بين العبد وربه أنا لا كفو نينونا الإحسان تامسي دادا وناني دادا لا أنيرو سرداري دادا سيقوم واي لا تدويرو سيودو لداري بينه الرسول وجيسي الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لما سأله جبريل عليه السلام nígbà tí jibril alayhi salam tó béèrè lọ́wọ́ àdéhùn sálàm bí hàbùrọ̀ ti sọ̀hábà nígbà tí àwọn sàábé ń bẹ lójú ayé àwọn sàábé níbi oko ibi táwọn sàábé wà tí ọlọ́wọ́n ọba ilé kẹwàlá ọ̀ràn amalẹ́kù jibril alayhi salam tí anabi sallallahu alayhi salam ní ìrísí ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kàmá yàtì gẹ́gẹ́ bí ti bọ̀ wá. fọ̀kọ́ nínú rẹ̀ ni anabi sallallahu alayhi salam sọ pé al-ihsan ti jẹ́ dáadáa nígbà tí jibril béèrè pé fàfírì dáàbò sàlàyé fún mi kí ni ti jẹ́ dáadáa ànábì sallallahu alaihi wasallam sọ pé an ta'buda Allaha ka'annaka tarahu kọ́ ọ máa fi Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ikú orí ọlọ́wọ́n ba gbogbo ìgbà yóò tẹ́mi àtẹnìkọ̀ kan wa tá a bá ń sin lọ́hùn gẹ́gẹ́ bí ẹni parí ọlọ́hùn tá a mójútó ìjọsìn yìí dáadáa gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ pé bí ẹni tó jẹ́ ọ̀gá wa kan nídìí iṣẹ́ kan tó bá wa tá a mọ̀ pé ń wa báyìí tá à táwa fẹ́ máa ṣiṣẹ́ tó ń kọ́ wa yẹn níṣẹ́jú ọ̀gá náà láàrin ká fara balẹ̀ á mójútó ń ṣe ní pẹ̀lẹ́kùtù sọ́gà obìnrin pé ah, ah, mo rọ ọmọ ọ̀sẹ́ kọ́ mo ní ọmọ ọ̀sẹ́ subhanallah pé lápẹ̀rẹ̀ ibi iṣẹ́ tí à ń kọ́ ọba jẹ́ pé ńgbà tá a ti gba ìyọ̀dá fún abẹ́ ṣe ìgbòmìnira níbi iṣẹ́ yẹn wọ́n bá máa bóyá lápẹẹrẹ iṣẹ́ rédíò ní ti àwọn máa ń ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n lè gbé iṣẹ́ fọ́ọ̀mù wọn nígbà tó ti wò kóhun òun ti tó ti òun tó tó gbòmìnira wọ́n bá ti gbé iṣẹ́ kan wá lọ́fíìsì ní ilé ẹgbẹ́ wọn pẹ̀tọ̀ iṣẹ́ lójúlẹ̀ ọ̀yà wa wá rí ìdílẹ́gbẹ̀ẹ́ kàpásítọ̀ yìí níbo lájà jẹ̀ mọ́ transistor yìí dákun bá wa wo sọdá àbí ọdá ọ̀yà rí díẹ̀ bóun ló ti mọ̀ kọ́dá tó wọ́n ní kò mú sáǹdì wa bóun ló ti dé subhanallah ẹ wo orú ọmọ yẹn lọ́jọ́ pé ń béèrè fún òmìnira níṣẹ́jú àwọn ọ̀gá rẹ̀ ọ̀gbọ́dọ̀ ti sẹ́jà bùjàbù tí wọ́n bá gbé yàrá yóò ní ọ̀gá ẹgbẹ́ sùúrù ọ̀gá ọ̀gá ẹgbẹ́ ti rí díẹ̀ dáadáa ẹgbẹ́ yóò tún gbé mítà yẹn yóò tún máa fi rí díẹ̀ díẹ̀ díẹ̀ wò ètò bó ṣe rí ni bó ṣe rí ni yóò máa wo ibi tó le lọ lẹ́lẹ́kì yẹn má ibo ni kọ́ńtínítì rẹ̀ wà pé ibo ló ti ti ké tí ò gbé àtúngbà gbé láti bí àtúngbà jẹ sí bíbá yìí kó súnmọ́ kọ́kọ́ nẹ́ẹ̀ yóò fara balẹ̀ dáadáa ibi ọwọ́ ayé mọ̀ nìyí àwọn ọ̀gá ayé mọ̀ nìyí ìtòsẹ̀ yìí gbé tọ́ba wọ lọ́wọ́ ọba ìlẹ́kẹ̀ ọlá náà ló lè pé tá a fẹ́ gbà lọ́dọ̀ wọn kárí kí wá lórí táwọ̀ wá ní pàfẹ́tì iṣẹ́ wa táà ní mójútó iṣẹ́ wa ká máa sin ọlọ́run gẹ́gẹ́ bí ẹni bá rí ọlọ́run ẹ̀rí kí a ní sọ̀rọ̀ àṣàlàmù definition tó mú wá ìdúró tó mú wá ní bíbá yìí ìdúró tó rinlẹ̀ ní o ó ní ti ń jẹ́ rere and ta'bud Allah òun náà ní kó máa fi Allah subhanahu wa ta'ala ka'annaka tarah gẹ́gẹ́ bí ẹni kó rí ọlọ́wọ́n ọba. fa in lam takun tarah tí wọn bá rí ọlọ́wọ́n ọba ní pèsè tè báyìí tó rí ní ojú korojú fa innahu yarak dáadájú ọlọ́wọ́n ọba ń rí ọ ajẹ́ ń pín tí wọn bá ti wá bá ìgbé ọlọ́wọ́n ọba ń rí ọ ìwọ lọ́ọ̀kan rí ìyẹn tó wá gba pé ètò amójútó iṣẹ́ ju béèyàn tẹ lérò rẹ̀ tẹ́lẹ̀ lọ sẹ́mọ̀ pé ẹni tá a rí tí ń mójútó tí ń wò wá tí ń sọ wá mi iṣẹ́ afẹ́ẹ̀ni sọ pọ́rọ̀ rẹ̀ tó fúyẹ́ ju ẹni tá a rí tí ti ń mójútó iṣẹ́ wa lọ. subhanallah gbogbo tẹ́tà wa ń ti láyé yìí ìbá ń ti láyé ní fún fáìlì wá wà ọ̀nbẹ lọ́hùn àbí sí lọ́dọ̀ wa ni fáìlì ń bẹ lọ́hùn ọ́fíìsì tá a bá ti tẹ́ láyé nígbà yìí fáìlì wa máa ń ṣe kí ni o òun ṣùgbọ́n àwa ti dá láyé níbà yìí fáìlì gbogbo tá à ń ti láyé fọmọ tàbí wọn fi bẹ lọ́hùn kò sẹ́ni kankan tí ó yí padà láyé níbà yìí wọ́n ti fẹ́ tọ́ sífẹ́ǹsì lé ẹ̀kọ́ mi sórí ẹ̀ wọ́n tiẹ̀ tó ti ṣe jípa báyìí rẹ̀ náà ọ̀yẹ̀ parẹ́ ọ̀yẹ̀ kọ́ mi sórí rẹ̀ sọmọ alágbájá la fẹ́ mú tẹ́lẹ̀ ẹ̀ parẹ́ fẹ́ forúkọ ẹlòmíì sí ayé la ti níyẹn dé o tí wọ́n sọ pé ọ̀daràn ọ̀daràn wọ́n bá túlẹ̀ nítorí owó tó ní wọ́n wà lọ mú ẹni ẹlẹ́ni tí ọ̀fọwọ́ tí ọ̀mẹsẹ̀ kúrú wọ́n bá ta sẹ́kẹsẹkẹ wọ́n làwọn bá ikú kan lu ẹrù rẹ̀ wọ́n sábà wọ́n bá lọ búlọ́ọ̀kù ẹni subhanallah amma yushrikun. sàlùkìyàmù rí bẹ́ẹ̀ tí a bá wọ̀ pé ọlọ́wọ́n bá ní wa wá láàárín ọmọ yẹn ká wá mójútó iṣẹ́ yẹn ju bó ṣe ká mójútó ká gbé àbátì èrí ọlọ́wọ́n bá fúnra ra wa lọ. ìdí jẹ́ al-ihsan òun náà هو اتقاء إتقانه العمل إتقانه العمل الذي كلفه الله به kí ẹ̀dá kí ó máa ṣiṣẹ́ dáadáa bọ́lọ̀ ṣe lábọ̀ lọ́rùn yẹn kó bójútó iṣẹ́ tọ́lọ̀ ní ó ṣe kó má má dájú rẹ̀ kó ṣe dáadáa bọ́lọ̀ ṣe fẹ́ kó ṣe. bí ayé àti ẹ̀mí yìí sọ ìhà kó mú iṣẹ́ náà wá lójú kànáà tí ó lára àfíà kọ́ọ̀lìsọ̀n ìwọ́dí ìláhì azza wa jal. bọ́ba ṣiṣẹ́ tó lára àfíà ó tún gbọ́dọ̀ ọgbọdọ jẹ pé torí ayé yìí tí wọn ní ajéhùn à ń ṣe èmi ò fi lásán o tọ̀hún pé mi náà fẹ́ dupò gómìnà èmi náà ti wá di lágbájá orúkọ báyìí subhanallah lọ́ba lọ́wọ́ orúkọ islam gan lọ́ba lè mọ́ rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ a máa wọ́n a máa ṣe ọ̀fin tótó wọ́n ṣe ìwádìí dáadáa wípé ibi tá a ti fẹ́ tu nǹkan yìí kí ni tí wọ́n béèrè bẹ́ẹ̀ tẹ̀sí mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wá kí lọ́kàn wọn pẹ̀lú ọlọ́run nígbà yẹn ká yé ní ìrúbà wọn ẹnìkan ni wọ́n sọ̀rọ̀ ẹ̀fọ́ agbáta ní tìbàdàn bọ̀ lónìí wọ́n ló ní chọ́ọ̀chì fún rẹ̀ ó sì wà lọ́yìn tó kódà àánú ọlọ́run ni ó tó nínú ẹ̀ táwọn èèyàn wò pé ó súnmọ́ ọwọ́ lílọ yọ̀ sí rẹ̀ wọ́n sì lọ́wọ́ orúkọ mùsùlùmí ó ṣe kí ni ọlẹ̀ mọ́ rẹ̀ nítorí pé ẹni tí yọba fi lórí àpò nìyẹn ń gbà yìí pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà kókó ṣe kí ni ọjọ́ mùsùlùmí torí ẹ̀ lómi ọba máa kí o subhanallah torí ikú nítorí obìnrin ẹlòmíì ọmọ kírun nítorí ojú àtòrí àwọn èèyàn báyìí ẹlòmíì kírun ọgbọ́dọ̀ jẹ́ khalisan liwajhi Allahi ta'ala agbọ́dọ̀ fi wá ojú rere Allah subhanahu wa ta'ala. عمل الإحسان بين العبد وربه ما توفر فيه الإخلاص لله عز وجل إسيري تبلان يرو تداري أتي لداري òun náà lè tó ṣe pé ìkíláàsù bá wà nù rẹ̀ ó fi wojú rere ọlọ́run kò sí torí ayé rárá. wọ́n ní mùtàbá àjọyọ̀ rọ̀sọ́lì sallallahu alaihi wasallam bákan náà tó tún wá fi tẹ̀lé ìlànà nẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam. àkọ́kọ́ ó fi wojú rere ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kọ́ ó tún wá fi tẹ̀lé ìlànà ti ànábì sallallahu alaihi wasallam. tí ẹ bá fi tẹ́ wojú rere ọlọ́run ọlọ́run ní sẹ́wọ́n gba sẹ́yìn sẹ́yìn ṣiṣẹ́ ni ẹ̀dá ò ṣiṣẹ́ yẹn fọlọ́run ọba ìlẹ́fẹ́ la dáadáa tọ́ba sí ni méjèèjì yẹn ní òfin kí ni o òní òfin kí ni rẹ̀ tá a bẹ́ẹ̀ sílé rí orí kú kan tàbí mọ́jẹ̀mú kan yàtọ̀ sí kejì nínú àwọn méjèèjì tá a sọ yìí ọlọ́run ní sẹ́wọ́n gba sẹ́ àti sí méjèèjì ó ti kí ni o kó pé papọ̀ lẹ́ẹ̀kan náà lára ìṣẹ́ṣẹ́ dàbà ṣe ìgbà tó bá pé ká sọ pé á ẹrú ìkóni ẹ̀sán ó dáadáa ó dáadáa sí ẹlẹ́dàá rẹ̀ àfi kí májàmú méjèèjì ó ṣe kí ni òkú pé bẹ́ẹ̀ wọ́n kọ́ni bá yẹn nàbí sallallahu alaihi wasallam òtítí ọlọ́run sallallahu alaihi wasallam ti sàlàyé pé àndẹ̀lẹ̀ ìsànà àlẹ́ àmọ́rúta bàtẹ́yìn ó ní dáadáa dáwì ó pín sí ìpele méjì wahidatun a'la ìkan wà lókè parabata minal ukhra jọlẹ̀ kejì lọ. falmúlà alákọ̀ọ́kọ́ ó ní àǹtẹ̀àgùdà lọ́hàkà àǹdẹ̀kẹ̀tàrọ̀ kọ́ بأن يبلغ بك اليقين والإيمان بالله كأنك تشاهد الله عيانا kọjá pé àmọ̀dájú tí ń bẹ nínú ọkàn rẹ àti ìgbàgbọ́ tí ń bẹ nínú ọkàn rẹ sí ọlọ́run ó tó gbòǹgbòdé di wípé ọ̀dà gẹ́gẹ́ bí ẹni kò ń rí ọlọ́run bó ṣe sí lọ. ẹ̀fọ́ àdàbí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ sọ̀rọ̀ fún wa pé ẹ̀yìn fàmìláhà yàtọ̀ máa sọ ọlọ́run ọba níbi gbogbo tó ń ṣe ọlọ́run máa sọ

yóò dún gbòǹgbò débi pé yóò máa sin ọlọ́run gẹ́gẹ́ bí ẹni pé rí ọlọ́run bá nípa ìṣèjì báyìí ní ojú koro ojú bí ẹni pé rí ọlọ́run bá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ti rí lọ́kàn ìlú ẹrú bẹ́ẹ̀ ti ọ̀fẹ́ tí ó ní dáadáa nínú ẹ̀mí. lẹ́yìnbá ẹ̀yìndá kẹta wọ́n tó lónìí àwọn ayé ìṣàpè tí ò ní sí ròyìnròyìn kan nú ẹ̀mí rẹ̀ iyèméjì kankan kò sì ní gbanú ọkàn rẹ lórí sáà sọ yìí yọ wà nínú ọkàn rẹ bí ẹni pé bó o ṣe ṣe lọ́hùn yẹn ṣe ló ń wọ ọlọ́run bá ní iwájú rẹ̀ bó ṣe sí lọ. ó kálukú wa náà ká mọ̀ fira wa ṣé bá a ṣe jọ sí lọ́run ni. báńkì àná lọ́ha àmàmà àní ó tiẹ̀ máa sí lọ́bẹ̀ ọlọ́run bẹ wájú ẹ̀ báyìí. subhanahu wa ta'ala bí wọ́n kọ́ ọlọ́run bá náà ti gíga rẹ̀ o. tàwọn ọ̀hún ìyá bí ẹ kó wò ní ojúkorojú fàmàǹbẹ́lọ̀ ọ̀há ti hìlmọ̀ tábàtà ẹ̀jọ́ bá dérú rú kò lábáyìí ọmọdé bá lọ lọ́kọ́ ayàtọ̀lẹ̀ ìsàn ìyẹn mà ti wà ní ìpele tó ga jù ó ti dókòkò nínú ìpè ìjẹni ilé fọdọ ọlọ́wọ́ bá ta'budu Allaha ka'annaka tarahu min kamalil yaqin ìmàn sílọ̀ kọ́ máa sílọ̀ bẹ̀rẹ̀ kórì nínú pípé àmọ̀dájú fọdọ ọlọ́wọ́ mi wa kamalil àti pípé ìṣe àkọ́mọ iṣẹ́ fọlọ́wọ́ bá nínú rẹ̀ lọ́wọ́ ka'annaka tarahu Allaha 'ayyanan ọmọ àti yẹnì kórì ọlọ́wọ́ bá náà ní tètè báyìí wallahu jalla wa ala ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ọba tó gbàgbọ́ ọba tó tóbi bì láàyè wọn fi tóníyà ojú kankan òní lọ́lọ́run láyé bíbà ojú kankan òní rí ọlọ́wọ́n bá ìrètí ọlá láyé wọ innama yura fil akhirah ní àlùkìyàmọ̀ ni wọ́n ti kí ni o wọn náà ni wọ́n ti rí ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá kó kéde àtẹnìkọ̀ọ́ká wá síjú ẹni ilé tó ti pé yóò rí ọlọ́wọ́n bá níjọ́ gbèdé wọ́n láti ṣùgbọ́n o tàrọ́ọ̀bù bí kọ́lìbìkà hàtà kà á nàkà tàrọ́ọ̀bù bí àyìnì. ọmọ fi ọkàn rẹ ni ọmọ sọ fún ọ ọmọ fi ọkàn rẹ rí ọlọ́run gẹ́gẹ́ bí ẹni wípé orí ọlọ́run máa ló dúró lójú. lẹ́kọ́jú rẹ méjèèjì ló fi rọ́nà wọ̀lìdáríkà yòjáàbí ahlul ihsani fil akhirati bí àyìn yàrá òun subhanahu wa ta'ala. torí ẹ̀ ló jẹ́ pé ní ìjọ́ gbèdé ọlọ́run yóò sọ gbogbo ẹni rẹ yẹn tí bá ń ṣe ìjọsìn fọlọ́wọ́n bá báyìí ọlọ́wọ́n bá ilé fi ọlọ́sàn wọn lẹ́sàn dáadáa láti fi àmọ́ pẹ̀lú pé ọlọ́wọ́n sẹ̀rọ̀ fún wọn láti fi kún orí òun ọlọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ gàdú lọ. lámà àbàdo nígbà tí wọ́n sin ọlọ́wọ́n bá wọ́n ka anahun yọ̀rọ̀ wò ná bí ẹni pé wọ́n rí ọlọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ gàdú lọ ti dúríyà láyé bẹ́ẹ̀ ni wọ́n ti sin lọ́wọ́ ọlọ́run fi àyè sílẹ̀ fún wa bí à ń yàrá owó bí abẹ́sọ̀rọ̀ ìdè pé wọ́n wá rí òun ọlọ́run ọba pẹ̀lú àwọn ojú wọn fi dáàrí nàìyìn nínú ilé ìjọba táwọn jẹ́rìí sánà ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fẹ́ máa tẹ̀lé kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ tààlà ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ ọ ń sọ fún wa nínú alukur'an karim yìí pé lílàdínà àṣìṣànù ìṣúná wà ziyada ọlọ́run ní wọ́n jẹ́ ní ire wọ́n ṣe rere wọ́n ṣe lọ́n dáadáa bí ẹni pé wọ́n rí ọlọ́run ọba láyé dáadáa bẹ fún wa alihusna ìbẹ fáwọn náà alihusna ìmáàyàn alìjánná alìjánná ni ìtumọ̀ alihusna wọ́n ziyada àdínkù tó wà fún wọn àdínkù yẹn ní rírí ọlọ́run ọba tí gbogbo ẹni yóò rí ọlọ́run ọba ẹlẹ́dàá wọn lọ́ba dàbí fìyàmà kọ́lọ̀ tó ṣe lọ́run bẹ́ẹ̀ fẹ́mi àtẹnìkọ̀ ọ̀kan wa sọ́wọ́n kò àlékún bẹ́ẹ̀ yẹn tọ́lọ́ ní àlékún ọmọ rẹ fún wa ìyí ànáwọ́rù ìwádìí ìlàhì òun náà ní wíwo iwájú ẹlẹ́dàá wa àsábàbò sábàbí yọ padà tiwárí ọlọ́wọ́ bá onígbé anahum ahsanu ìdúrìà wọ́n ti rere wọ́n ti dáadáa láyé fa àkọ́ ọ̀gbọ̀nọ̀gbọ̀n lè sọ́sìnà lọ́lọ́wọ́ bá bá fún wọn ní dáadáa wọ̀nyí àlìjánná òun náà ní àlìjánná wọ̀záàdà ọ̀hún ọlọ́wọ́ bá ìrìkẹ́ láti wá lé wọn kó tún lé kún fún wọn nínú dáadáa tó ti fún wa bí ìyá àdàdé àlékún kí wọ́n àlékún náà òun náà ní ró ìyàtọ̀ lọ́ọ̀nì àìsàwọ̀jáde rírí ọlọ́wọ́n ọba ọba tó gbọ́ ọba tó tóbi. torí délé tí a gbọdọ̀ mọ́ ha máa ọ máa fi ọlọ́run ká ẹnẹ kẹta rán gẹ́gẹ́ bí ẹni kó rí ọlọ́run subhanahu wa ta'ala. alẹ́ ni mo ṣe bí ẹni pé fèsì ìbáyìí lórí ọlọ́run ọba wọlùmọ̀hábà ó sì nífẹ̀ẹ́ rẹ̀ wọ̀ṣọ́kù ilé rẹ̀ hàn ì ó sì máa jìnnà yìí nífẹ̀ẹ́ pàdé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ sùhánà wò wà bẹ̀rẹ̀ rẹ̀. tẹ̀tẹ̀lẹ̀ zọ́dù bìbọ́ àtìhì ọmọ rí àdùn inú rẹ̀ ọmọ àdùn ara rẹ̀ ọmọ yá gágá pẹ̀lú títẹ̀lé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ wọ̀tẹ́kùmọ̀ inú ilé àtọ̀ àti ọkàn rẹ̀ ó sì máa falẹ̀ títẹ̀lé ọlọ́wọ́n bá sùhánà wò wà bẹ̀rẹ̀ rẹ̀ tẹ̀sítáàkù ilé ha bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ ọmọ jìnnà lọ síbi rírí ọlọ́wọ́n bá jọ lára ga jùlọ ọkàn rẹ̀ ọmọ jìnnà rẹ̀ ọmọ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ káwéhì sọ̀rí ọkọ̀ ìpọ̀ sí ní ọ̀nà àwọn ẹni rere léyìí o sáǹtì ọlọ́wọ́n bá jọ lára ga jùlọ ayé lókè bínà sọ̀rí ọkọ̀ ọlọ́wọ́n tó mu wa ní irú ọ̀nà àti àwọn ẹni rere báyìí ọlọ́wọ́n wa kó bí ọ̀nà abú ó tàwọn akọ sí ìpele iman akọ ní ìpele iman sáfù akọ sí ìpele ihsan eléyìí ló ti tó gbogbo jù nínú àwọn ìpele mẹ́ta tí ẹ̀sìn tó ní. eléyìí wá ní ìpele alákọ̀ọ́kọ́ ní ìpele mọ̀tábàtò ihsan alimọ̀tábàtò sàníyà ìpele ẹlẹ́ẹ̀kejì ìdá àlàmùsẹ́bùlù hàzìhìn mọ̀tábàtà làbímà tó ọ̀bá lágbára àti dé ipò tálákọ̀ọ́kọ́ tó ga yẹn tó ọmọ sílọ̀ bí ẹni kó orí. فإنك تعبده أو أما سيلوبا على طريقة المرتبة على طريقة المراقبة أما سيلوبا lójú ọ̀nà kọ́lọ́wọ́n bá wá ń sọ̀wọ́ pẹ̀lú tó ń ṣe. bí a ń jẹ́ àyàmà pẹ̀lú bí ọlọ́mọ pé anamọ́ha yàrá ọ̀gá ọlọ́run yọ̀ wọ̀yá àyàmù hàlà ó sì máa ń ṣe sí rẹ̀ wọ̀yá àyàmù máa ń bí iná sí ní ti ń bẹ́ẹ̀ mí rẹ̀ ọmọ wàlá ayẹlẹ kóbíkà ọ̀wá ní tọ́sí wọ́tọ́ jẹ́ ìwé ẹrú báyìí á ń ta àfihàwó láti máa tẹ ọlọ́run pàtó ọmọ ọlọ́run mọ́ ọ tó sì máa ti bẹ́ẹ̀ ní rẹ̀ tọ́mọ̀ sí sí rẹ̀ pọ̀ tọ́mọ láti máa tẹ̀ ẹ́. wàá ń tún kọ́ọ̀lì fa amọ̀ bákan náà kò tún ní tọ́sí ọ kó tún wá máa yapa àti ọlọ́run wọ̀húwẹ̀ yàrá ọ̀ tó sì mọ̀ ọlọ́run ọba ilé kíọ́lá ti ti mọ́ síwájú kó tóbi kó ṣe wàhálà ìhàlàtò jẹ ìyédàtò ìtẹ́tí eléyìí náà dáa o wọ̀làkì náà àkọ́lù mílẹ̀ kúùlà ṣùgbọ́n ipò ti ọ̀dọ́ ipò ti àkọ́kọ́ yẹn. wọ́n máa dún ta ànáka káàdà lópin ìgbà tí wọn náà bá ti wà á mọ̀ pé anáhù yàrá pé dájú Allah subhanahu wa ta'ala yọ wà innaka tó ṣe ìbàdàn tàwọn wọ́n tó ti ǹṣe ni ó ṣe ìjọsìn rẹ fún ọlọ́run ọba dáadáa ó sì ṣe àmọ̀dájú rẹ ó lámọ̀dájú rẹ dáadáa lè ànàkà dáìlà mọ ànà mọ àyàrán torí kó o ti mọ̀ pé rí ọ wàlé ńlá kiri masalu rẹ àyà tọ́lọ́ ni àpẹẹrẹ tọ́ga jùlọ ní ṣe ti ẹ̀ tọ́lọ́ ọba ní ṣe àpẹẹrẹ tọ́ga jùlọ tọ́lọ́ ní ṣe lọ́wọ́ kó àmàmà màfúlókìn tí wọ́n bá wà níwájú ẹ̀dá kan lọ́mú manzilatun tó ní ipò tọ́ga wà á má wà á ń dà tòlẹ́fìdò hádàlì àmù àmàmàmù tó ti jẹ́ pé àtẹ́tọ́ ń pa ẹ̀ ó ṣe ló ń mójútó àtẹ̀yẹ lójú rẹ̀ báyìí níbi tètè báyìí wọ̀nyá gbòòrò ilẹ̀ tí ó ti máa wọ̀ hàníyàn ní kùbíkà àyàkọ̀ àníkà ìhlàlù bí hádàlì àmàlì àwọn bí hádàlì fẹ́ẹ́ njó tiẹ̀ tọ́ sí ọ kí ààyè kan ààyè kọsẹlẹ̀ látọ̀dọ̀ rẹ irú sẹ́kọ̀ ọ̀fẹ́ sì yẹn ò ní sẹ́kọ̀ ààyè kankan kọsẹlẹ̀ sí ọ nígbà tó ń bẹ níwájú ẹni tó nípò nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ti bó ń ṣiṣẹ́ níwájú rẹ̀ kò ní fẹ́ káàyè kankan bá iṣẹ́ yẹn níwájú rẹ̀. alḥasilu anna al-ihsana ala martabatayn. tọ́ tọ́ba jẹ́ pé bí wọ́n ti fẹ́ nínú ọ̀dọ́ mẹ́lẹ́nìyàn ni ajẹ́pẹ́ lè láì lè mọ́tàlú rẹ̀ ààrà tọ́lọ́ ńlá pẹ̀lẹ́ tọ́ka jùlọ sí ọwọ́ ayẹ ká mójútó tọ́lọ́ ọba dáadáa ìwà sọ̀fà mójútó nǹkan àti ọmọ ẹ̀dẹ́nìyàn torí kọ́ mẹ́lẹ́nìyàn rí wa lọ. tọ́ ìpìlẹ̀ náà ni pé ìtọ́sẹ̀lẹ̀ ni pé ìdíjà lè ní mọ́tàbà méjì òun náà ló pín sí mọ́tàbà méjì òun náà ló pín sí gẹ́gẹ́ bá a ti sọ mọ́tàbà tó lè mushahadati al-qalbiyya ìpele àkọ́kọ́ ni ìpele rírí ìtọ́kàn wa hiya an ta'buda Allaha ka'annaka tarahu òun náà ní kó máa ọlọ́run gẹ́gẹ́ bí ẹni kó rí ọlọ́run. min shiddati al-yaqin níbi líle gbogbo àmàdájú wal imani àti ìgbàgbọ́ ka'annaka tara Allah azza wa jalla iyana yóò dà gẹ́gẹ́ bí ẹni tó rí ọlọ́wọ́ ọba ìlẹ̀kí ọlá ní pèsè tì báyìí. wal martabatu thaniya ìgbélé ẹlẹ́ẹ̀kejì wọ̀nyí aqallu minha ó kéré títà àkọ́kọ́ yẹn òní an ta'buda Allah fọmọ sílọ̀ wa anta ta'lamu annahu yarak kó o sì mọ̀ pé ọlọ́wọ́ ọba ìlẹ̀kí ọlá ọ o ní lè ṣe kíni o o ní ṣe ọlọ́run ọba náà wàlá tó kọ́ lè kó amúrọ̀ ló kó sì ní yapa fẹ́rẹ̀ subhanahu wa ta'ala. hàbìhí mọ̀tàbàtò ìsàn wọ̀nyí àìlẹ̀ àmọ̀ràn ti bù sí ìpele rẹ̀ eléyìí lásọ yìí o ìsàn bó ṣe rí lásọ yìí olóṣì kàdú nínú ọ̀rọ̀ ẹ̀sìn. màbàlágọ̀ ha ẹni yóò tó bá dé ipò rẹ̀ wọ́n iná wo balagọ̀ àìlẹ̀ àmọ̀ràn ti bù sí ó ti dé ipò tó kàdú nínú ọ̀pọ̀ ẹ̀sìn. wọ̀kàbílẹ̀ ha síwájú ipò yìí kẹ́yìn tó dé ipò yìí mọ̀tàbàtò ìmán ipò ti gbàgbọ́ ti wà mẹ́ẹ̀ wọ̀kọ̀bílẹ̀ ha síwájú ipò ti gbàgbọ́ mọ̀tàbàtò islam ipò ti islam ti kí ni o ti wà mẹ́ẹ̀ mọ̀tàbàtò islam lẹ́nà kọ̀kọ́ mọ̀tàbàtò ìmán lẹ́ẹ̀kejì síwájú mọ̀tàbàtò ẹlẹ́ẹ̀kẹta àti ẹ̀ṣán ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ ọsọ ilé ìfún anabi sallallahu alaihi wasallam nípa wípé sísìn ọlọ́wọ́n bá ká máa sọ ọlọ́wọ́n bá níbi láti máa mọ̀ kọ́lọ́wọ́ bá yí wa ọlọ́wọ́ bá yẹlẹ́ fiọ́lá ó ní watawakkal ala al-aziz ar-rahim gbára lé ọlọ́wọ́ bá ọba bíi tó fi borí gbogbo nǹkan ọba aláàánú sí lọ́wọ́ bá alladhi yaraka hina taqum ọba tó rí ọ nígbà tó dìde lóru tó ń ṣe náfìlà wa taqallubaka fi sajidin ọba tó rí ọ bó ṣe ń forí kalẹ̀ innahu huwa as-sami'ul alim dáadáa ju ọlọ́wọ́ báyìí ọba tí ń gbọ́rọ̀ ni ọba tó ń rí ni ọba tó sì mọ̀ ni ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọba tí ń gbọ́ ọba tó mọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ní Sūratu Shu'arā ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá sọ ilé ìlú wa ajẹ́pẹ́mi àti ẹnìkan kan wa ọgbọ́dọ̀ wa nú ẹ̀mí wa tá a náà mọ̀ mọ̀ yìí pé ọlọ́run ọba yìí ó rí wa gbogbo tá a ń ṣe nínú òkùnkùn òru gbogbo ẹ̀ lórí wa kátó wá pé tá a ṣe nínú ìmọ́lẹ̀ ọ̀sán gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ òun lórí bàtẹ́ ṣe ó wá padà àti ẹnìkan kan wa ká máa sin ọlọ́run ọba náà dáadáa. àdá al Islam, alìsílám wàhíyàwó àti àtún. agbo àkọ́kọ́ nínú agbo ẹ̀sìn òun náà ni agbo kíni o agbo islam wàhíyàwó àti àtún òun ti gbòòrò ọgbà yìí ọfẹ dáadáa hata ìnáwó yẹn ní kúrò fi hàlì múnáfíà débi pé múnáfíà kí náà lè ṣe kíni o kò lè kó sínú rẹ̀. ويقال له مسلم وتكون مسلمي ويعامل معاملة المسلمين دون ما بان نبال مسلمي لأنه استسلم في الظاهر ترك البنباري وفي إسلامها وهو داخل في دائرة الإسلام وسوى لنو أبو إسلام ويدخل فيها ضعيف الإيمان أنت بقول لنا هنا قسنوره الذي ليس معه من الإيمان إلا مثقال حبات خردل أنت تبي يسوع بروبين òun náà ní bẹ nínú ọkàn rẹ nínú ìgbàgbọ́ ìgbàgbọ́ ẹ̀ kéré gan tòun ti bẹ́ẹ̀ náà ó sì wà ní dáhìrọ̀ kíni o dáhìrọ̀ islam táwọn ti àgbo islam àdáhìrọ̀ tó sàlíyà àgbo ẹlẹ́ẹ̀kejì wọ̀níyà àǹfẹ̀yà kùmínà ìfowóla òun tó fún ju ta lákọ̀ọ́kọ́ lọ bẹ́ẹ̀ mọ̀ ní ta lákọ̀ọ́kọ́ gbáàyè ṣùgbọ́n àgbo ẹlẹ́ẹ̀kejì òun tó níbi ìsàlá kọ̀ọ̀kọ́ yẹn òun náà ní da irọ́tù iman agbo iman agbo ìgbàgbọ́ wàhálà ní láyé dọ́kọ̀lù fi hàn múnáfi múnáfi kí o lè wọ́n dún rẹ o a ní pé múnáfi kì ní múmìnì rárá o torí pé ànífàkùlẹ̀ ẹ̀tẹ̀kọ́ ní abadan pàápàá jùlọ tó ní jẹ́ tó jẹ́ ànífàkùlẹ̀ ẹ̀tẹ̀kọ́ ní èsè sọ̀bẹ́sẹ̀ ló múnáfi kì tó jẹ́ ti aládìsọ̀kàn sọfẹ sẹlu tọjẹ sí aládìsọkàn wọ ẹnìdàmọ ayédèkọlù fi ha ahlul iman àwọn tó lè kó sínú eléyìí àwọn ní ẹni ìgbàgbọ́ wọ ọmọ àlà fìtnẹyì ìpín méjì làwọn náà ṣe kí ni wọn ti pín sí. ìmánu káàlì oní ìgbàgbọ́ tó pé pérépéré wọ ìmánu náà àtẹ̀sí ìgbàgbọ́ rẹ̀ dínkù ọ̀yẹ́dẹ́kọlù fi ha mọ́mínú fásikọ́n àwọn mọ́mínú tàkẹ́yọ́nù. mọ́mìnì tó jẹ́ fásitì yóò kó sínú rẹ̀ tàbí mọ́mìnì tó sì jẹ́ olùbẹ̀rù ọlọ́run olùpáyà ọlọ́run yóò kó sínú ẹ̀ mọ́tàbà ẹlẹ́ẹ̀kejì agbo ẹlẹ́ẹ̀kejì nìyẹn. àdá irọ́tò sàlítà agbo ẹlẹ́ẹ̀kẹta wàhíà áfúyàfù mínà sàníyà ó kún pépé ju tẹ́lẹ̀kejì yẹn gan lọ. dá irọ́tò ẹ̀sà ipò ẹni rẹ̀ ipò ẹni dáadáa ipò dáadáa wàhíà káma bàjẹ́ ní wala yadkhulu fiha kò sẹ́ni tí ọwọ́ dùn rẹ̀ illa ahlul iman al-kamil àwọn tí gbàgbọ́ wọn pé pérépéré ó ní wọ́n lè tún ṣe kí ni o wọ́n lè wọ̀lú ẹ̀. àjẹ́ pé a rí ipò tàbí agbo alákọ̀ọ́kọ́ tó jẹ́ gbogbogbò a rí agbo ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ẹ̀sà àwọn a rí agbo ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ ẹ̀sà ẹ̀sà tòtí wọn náà bá fẹ́ fọ́ọ̀mù bẹ́ẹ̀ kó wá fọ́ọ̀mù lẹ́yìn inú ọkàn rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ náà ṣe kiri o yóò tún tọ́ka lórí ẹ̀ lórí òkè ní máa fọkàn jẹ́rìí pé ọlọ́run máa ń dín bẹ́ẹ̀ náà kà mí bẹ́ẹ̀ ni kò sí èmi kì í bẹ ọlọ́run mọ̀ ṣùgbọ́n tẹ ẹbú tó ṣe yìí kọ́. mo rò bóyá bí ọkàn rẹ bá ti dáa iṣẹ́ ọwọ́ rẹ náà ṣe kiri o yóò dáa ká mójútó agbègbè dáadáa dẹ̀lílù ìsàn ẹ̀rí ìsàn wọ́n dẹ̀lílù qawluhu ta'ala ẹ̀rí eléyìí onánigbóló ọlọ́run ọba ti ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá sọ inna Allaha máa lẹ́dí iná dákọ̀ o dáadájú ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú àwọn tó ń di olùbáyà rẹ̀ wà lẹ́dí iná hàn mọ́sítìlún àti gbogbo àwọn tó ti fọ́jà ẹ̀ nílé ọlọ́wọ́n bẹ pẹ̀lú wa sọ́rọ́tò nàìjíríà àyà one twenty eight ìgbóló ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gajù lọ́nà sọ́rọ́tò sọ́ọ́rọ́ àtàkà fún wa pé wọ́n tẹ̀wọ́ kẹlẹ̀ alẹ́ azizi rahim gbọ́dọ̀ ní ọlọ́wọ́n bá bí ọ̀bọ̀ oníkẹ́ alẹ́ wọ́tàkọ́ lọ bàtà fi sàdìdé àti kó o ti tún rí ọ ní gbogbo bó o ti ń fi orí kalẹ̀ ẹ̀nà owó sami ọ̀làlín ọba tí ń gbọ́ ọba tí ó mọ̀ òun náà lọ́nà ọba Suratu Shu'ara ayà tó seventeen dé two twenty. wa qawluhu ta'ala àti gbólóhùn ọlọ́wọ́n ọba tó náà sọ pé wa ma takunu fi sha'ni òní wà lórí ìṣesí kan wa tẹ́sí omi ní omi kùrọ̀ áàní kó o sì ní máa ka kùrọ̀ áàní kan wàlá ta'maluna min amali ẹ̀ ní tẹ́tẹ́ kan illa kunna alaykum shuhudan idh tufiduna fihi àti káwọn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run máa rí yín nígbà tẹ́ ń dá gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sí sẹ́yìn wọ́n máa yá àtúbọ̀ àwọn rọ̀bìkà mímí ọ̀lì dáhùrọ̀sìn fèlè àwòrán ìwọlé àti sàmà kò sí nǹkan kan tó sú ọlọ́run ọba lójú nǹkan kan ọ̀pamọ́ sọ́lọ́run wala asghar min dhalik kódà kó kéré ju ọmọ náà gún lọ wala akbar tàbí kó tó wá tóbi pọ̀ ju ọmọ náà gún lọ kó tóbi gan gbogbo ẹ̀ pápátá illa fi kitabim mubin gbogbo ẹ̀ ti wà nù tíra tó kojú hàn ńláfíì màkó gbogbo ẹ̀ ti suratu Yunus suratu Yunus àyà 61 hadha dalilul martabati al-ula mílẹ̀ ìsàn eléyìí ni ẹ̀rí ìpele alákọ̀ọ́kọ́ nínú ìsàn dáadáa ṣíṣe gbọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ sọ pé inna Allaha ma'a alladhina ttaqaw ọlọ́run bẹ pẹ̀lú àwọn tó ń di olùpáyà rẹ̀ walladhina hum muhsinun àtàwọn tó ń nílé. a sì nígbà pípé màá ń yà ọlọ́run màá ń yà ọlọ́run bí ọlọ́run bá sọ pé òun bẹ pẹ̀lú òun bẹ pẹ̀lú. ó yàtọ̀ sí àwọn sòfin yà wọ́n ti kí ni wọ́n ti kọ́ yé o ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá gbogbo wa mọ̀ dáadáa ní ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo yọ mọ̀ pé ẹlẹ́dàá wa níbo lọ́wà wọ́n kọ́ sábà ìsàmà wa lókè sọmọ méjèèjì wọ́n kọ́ làárọ̀ lókè ìkẹ́ ọlá rẹ̀ àbí ẹ̀kọ́ ni lókè ìkẹ́ ọlọ́run ọlá ọba òun náà ni ọlọ́run ọba wà àwọn nǹkan tó ń bẹ o nígbàgbọ́ pé odò ń bẹ o odò ń bẹ lókè nọ́ọ̀sù ti gbé wa bẹ̀ fún wa ní a ah, ní sòrò títí láì ti ha odò ń bẹ lókè tó àga ọlọ́ọ̀lọ́wọ́ bá ń bẹ lókè odò ìtẹ́ ọlọ́ọ̀lọ́wọ́ ta mọ̀ sí àrùsì kùrìsì yóò bẹ lókè odò ìtẹ́ ọlọ́ọ̀lọ́wọ́ bẹ ní òkè kùrìsì títí láì ní ti bó ti gbé wa nìyẹn ọ̀tàkùn làákàyè ti wà mí ọyẹ kódò yẹn máa sàn wá sílẹ̀ báyìí ah. èlò ìjẹ́pọ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ làákàyè lásán. lẹ́sìn máa dáwọn afọ àwa tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àkídà báyìí wọ́n mọ̀ pé ẹ̀ẹ́lẹ̀m rọ̀ṣímàkà lọ́ọ̀ ẹ̀ẹ́lẹ̀m àrùṣẹ́dàkà lọ́ọ̀hù tààlà lè tọ̀ àti lọ́ọ̀mọ̀ ọ̀kọ́lọ̀ kọ́ba wa kọ́ba sọ́ka rẹ̀ ti tẹ̀ ní tiẹ̀ lọ́ọ̀mọ̀ ọ̀kọ́lọ̀ kọ́ba wa kẹ́ ọ torí bí ọ̀rọ̀ àkídà kú káńtà jẹ lọ. torí ẹlòmí tó bá gbọ́ débi yóò ní ẹ̀wọ̀ ti ọ̀ ọ̀gbọ́dọ̀ ìpìlẹ̀ yẹn náà á mọ̀ mọ̀ pé àkídà kú káàtà ìtẹ́lọ́wọ̀n ọba tí ọlá rẹ̀ gàdú lọ torí pé làákà ìwà kéré púpọ̀ tó ẹ̀sìn lọ́fẹ̀ẹ́ làákà ìwà ẹ̀sìn lójú kí làákà ìwọ́ fẹ̀ gan àmọ́ ilé àmọ́ ilé àmọ́ ilé ẹ̀kọ́ ilé àkọ́ ilé àkọ́ ilé gbogbo àwọn nǹkan tó ti pé gbogbo àwọn onímọ̀ ayé yẹn tí ò wọn ẹ̀sìn ni wọ́n fẹ̀ làákà ìwọ́ ẹ wà gbogbo ẹsẹ̀ tí wọ́n lè pè ní ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ìwé bóyá ọmọ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó jẹ́ pé onímọ̀ yóò sì tún máa fa gbogbo pé ah àbániyẹ àbániyẹ àbániyẹ subhanallah ọlọ́ọ̀ ìbò ṣe rí nìyẹn àwọn tí wọ́n jẹ́ aṣojú ilé ẹ̀kọ́ lọ́yọ̀ọ́ tí wọ́n lọ sí wọ́n lọ sí mítìn ní ministry of education níjọ́ náà lọ́hùn wọ́n fẹ́ẹ́ ṣe christmas fún owó àkúrò àti owó olùdínú àti wọ́n bá fẹ́ àwọn tá a sọ̀rọ̀ sí náà àwọn aṣojú wa lọ. àkọ́kọ́ àǹfààní ni pé ibi tí wọ́n ní hall tí wọ́n ní wọ́n lò àwọn èèyàn lò bẹ̀. sẹ́rí báwọn àfọ àyẹn ti débẹ̀ báyìí ó láwà ní bẹnu wọn wọ́n ti débẹ̀ báyìí púpọ̀ àwọn ti bẹ́ẹ̀ tí o ti àbá tí o ti wọ́n ní hall nípa abẹ́ ti ní kí n bẹ́ẹ̀ wọ́n ti dìbò bẹ́ẹ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ah. sẹ́kítì kọ́kọ́ òpin nítorí nǹkan ò lè sọ pé ẹ kó ní họ́ọ̀lù yẹn àwọn fẹ́ lo họ́ọ̀lù yẹn gbogbo ọtí bẹ́ẹ̀ sí ọ̀dà pé a ah, ẹ̀yin àbá ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ wọ́n kọ́kọ́ lo họ́ọ̀lù náà ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn ọ̀rọ̀ wá délẹ̀ tó ti gbé abẹ́ owó kún gbogbo owó lò níwáṣí àti rè níwáṣí àti àprófàsì yẹn a ah! àwọn tí wọ́n já fojú wá ní pé ọ̀ táwọn abá gba àprófàsì twenty thousand àbí là là sọ́dọ̀ bá ti máa sọ́nà ẹ̀ fáà bàdà àdìpọ̀ kẹ̀kẹ́ fún àfa àbúrò lẹ́yìn ti sọ̀rọ̀ iná ẹ̀rí jẹ́ mi sọ bẹ́ẹ̀ sẹ́kẹ̀ mi bá mú ìyọwọ́ rẹ ẹni tá a ti rí yìí yọ ọmọ sọ Yorùbá bí èmi ọmọ kankan ni tọrọ bá di lágbáwá ẹ wà sí tọ́ba dé ìlú ẹ wà sí. wo dákun bá bá mú ìyọwọ́ rẹ ọba tẹ́ dàrú ọ̀tún kọ́fí àkọ́kọ́ fún un. wọ́n mọ̀ sáyẹ̀sì ìjọba lọ́nà sẹ́ǹtì ìníwà wà onítara ten thousand fún àbàdà kí ló tún dé máa mú kejì tẹ̀bá wa pọ̀ tẹ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀gbà ipe èkó tó ṣe fẹ́ǹsì ló tún ṣe ìlẹ́ta àwà kú níbí àwà lọ sílé àwọn ọmọ tí wọn bá ya gbogbo aráàlú mọ ilé ọ̀tá àbáyé dé mọ́lẹ̀ àbá á tù mọ́lẹ̀ ní lẹ́sìn ìjọba àfa kò tí ì tó bá wọn.

àánú ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ọlá ọ̀gá púpọ̀. lórí jẹ́ pé gbogbo àwọn ọmọ yẹn wo bí wọ́n ti níwèé yẹn tó tí wọ́n ti kẹ́kọ̀ọ́ yẹn tó. wọ́n sì bàbá rẹ̀ gbọ́ pẹ́pẹ́ sí kódà kó kéré lójú lójú tiwa ó tóbi lójú tiwọn. nítorí pé tó o bá sọ pé tààlì wọ́n lè àmì. tàbí ẹ̀kọ́ gbogbo lágbáwá àdúrà kúránì ni tàbí ẹ̀kọ́ ni pé wọ́n ṣe ń ṣe sọba gbé tààlì tààlì tààlì ó ní nfa nẹ́kàlì ni a nfa nẹ́kàlì ni kódà tó bá pẹ̀lú mi pé mo kọ́ fáìlì yóò di àmì nígbà tí òye ti. ìmẹ̀sì ẹ̀wò bó ti pẹ́ làákà ìwà tó. láti dọ́bi jẹ́ pé ọ̀rọ̀ kásìlọ́ọ̀ ká mọ ọ̀rọ̀ àkídà yìí ọ̀rọ̀ tó ní ìdìbẹ́lọ́ ni o torí pé àánú ọlọ́run ọba ìlú kan lára rí gbàgbẹ́. màá yẹ ọlọ́run ọba bíbi ọlọ́run bá pẹ̀lú àwọn ẹrú rẹ̀ ètò bí sòfíà ti kọ̀ yìí sàmù pé tá a ti lọ nìyẹn sòfíà gbà yìí pé ọlọ́run bẹ lára rẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni èyí tá a jókòó yìí ọlọ́run bẹ bẹ àwọn tó dókòó ta ọlọ́run bẹ pẹ̀lú wọn àwọn tó wà sálẹ̀ ọlọ́run bẹ pẹ̀lú wọn nìbàdàn ọlọ́run bẹ pẹ̀lú wọn òǹkàlùkù ọdẹ́yìn méjì bẹ́ẹ̀ bá òǹkàlùkù ọ̀tá ti wà pé gbogbo ibi tó ń bá ti wà lọ́wọ́ àbẹ̀ nírú wíwà wíwà tí wọn lọ́dọ̀ tí wọn ni pé ọlọ́run tá à ń bẹ níbi péré yẹn gángan pẹ̀lú àwọn ẹ̀dá. tó eléyìí àkéde àfọlórí ìyàwó nìyẹn kọ́ lọ́n sọ̀kalẹ̀ sí gbogbo kan. a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí. ní tí sẹ́rí àgbéwá fún ọ ni pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ń bẹ lókè sánmà méjèèjì pẹ̀lú àwọn ẹ̀dá tá a ti mọ̀ tẹ́lẹ̀. ṣùgbọ́n bíbí ọlọ́run ọba ti ń bẹ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ ayé bíi ọlọ́run bẹ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ pẹ̀lú màálù. tó لتعلموا أن الله على كل شيء قدير وأنه قد أحاط بكل شيء علما kẹ́ni mọ̀kọ́lọ́ ọba ọba tó ní agbára lórí gbogbo ni àti kọ́lọ́ ọba ti fi ìmọ̀ rẹ̀ rọ kiri ká gbogbo kan. torí ẹ̀ o ní sofia kan ní wàá tàn yìí kọ́ máa sọ pé àwọn afẹ́ ń pe kúránì ní lọ́nu kúránì náà làwọn náà fi mọ̀ yìí ọlọ́ni iná lọ́wọ́ máa ń lẹ́bí iná takọ̀ ọlọ́run bẹ pẹ̀lú wọn síbi bẹ wá ni wọ́n sọ síbi bẹ bọ́lọ̀ ṣe rí lọ sọ pé ti ń bẹ pẹ̀lú ẹ̀dá ni ìmọ̀ rẹ̀ ní bẹ pẹ̀lú gbogbo ẹ̀dá rẹ̀ tọ́ níbi báyìí a rí pé ipò tó tóbi ni pé yóò ṣe kí ni o wọ́n ẹni tó ṣe pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọláwá ròyìn rẹ̀ sínú àwọn tí wọ́n jẹ́ ẹni rí báyìí. jẹ́ àlàáhìn aláha máàl mùsùlùmí kọ́lọ̀ ń bẹ pẹ̀lú àwọn ènìyàn wọ́n wọn lè dín ní abadu lọ́ha àwọn làwọn tó ń sin ọlọ́wọ́ bá kà á nà hum yẹrọ náà bí ẹni pé wọ́n rí ọlọ́wọ́ fa iná lọ́ha máàhùn màáyíyàtàn xaasa bíbẹ́ sí àṣà ọlọ́wọ́ bẹ pẹ̀lú wọn màáyíyàtàn nusrati wà tàyíri wà tawfiq ọlọ́wọ́ bá ilé kẹlẹ́ tó wà máa bẹ pẹ̀lú wọn pẹ̀lú pé kó sùkọ́ra wọn sí yọ máa bẹ pẹ̀lú wọn kó kún wọn lọ́wọ́ yọ máa bẹ pẹ̀lú wọn pé ìtọ́nà ọba ìlẹ́kẹ́ ọlápàṣẹ kí wọ́n ṣe kí ni òfin wọn ṣe tó ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́mọ abẹ pẹ̀lú wọn lórí ìṣesí ká dúró ní orí agbègbè yẹn inṣàlọ́ tààlà ká tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ tọ́lọ́ ọba lọ́sẹ̀kùn nínú sẹ̀mítàlù وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. الجدول فيما من الدين اليوم. eléyìí ọ̀rọ̀ àkọ́kọ́ tí a lè sọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n wọn mi náà tó fẹ́ pé àwọn ọ̀hábà padà sọ wípé òun ló dé bẹ́ẹ̀ ló ti jẹ́ pé sínájú ìṣèlú ni ọkọ̀ bá àdùwà lájẹ́ lójó ní díẹ̀ rí méjì bá wá nínú ẹ̀sìn ọlọ́run ẹ̀rẹ́ ìjọba táwọn òkú ọmọ orí bá ara wọn ọ̀dà táwọn afáàgbà máa ń lò wá tó wáyé pé méjì ìjọba làbíyà alákọ̀ọ́kọ́ ni pé pé kákọ̀ọ́ máa ilẹ̀ tó rọrùn ká bá ṣé ìkànnà àti àyíkọ̀ àlàáfíà tá a gbé méjèèjì lọ́dọ̀ àlàáfíà tọ́jú àyíkọ̀ kan náà ìtòkù náà ní wípé wọ́n wo ìtàn ìwò lànà lè kọ́kọ́ sọ nínú ẹ̀ òwò tó sọ ìgbésù ètò bá sọ kékeré yẹn yọ ọ̀pá ìdájọ́ ẹ̀tọ́ sí ibi yóò lọ́kọ̀ọ́ sọ yọ ọ̀pá rẹ̀ tó ilé òun náà ní sáré sí ọwọ́ ẹ̀ máa wọ sọ ẹ̀kẹ́rẹ́ ọ̀hún náà lọ́ba wọ́n jọ bí wọ́n dìde wọ́n ní ká sọ ìyàwó níbẹ̀ abẹ́tàwó níbẹ̀ ẹni tó kọ́lá fún káwọ bọ́ọ̀lù ilé ìwòsàn náà lọ. wọ́n jọ bí wọ́n ṣe pẹ̀lú àwọn tí wọ́n jọ wo tó ń ká bọ́ọ̀lù náà tẹ̀ wọ́n kájọ sọ̀rọ̀ ọ̀gá ìgbàlódé máa ń rìn àkàtà ọmọ tí ọmọ ọ̀fẹ́ pẹ̀lú ẹni tí ọba nífẹ̀ẹ́ sí. ọ̀rẹ́ kan máa ń lọ bá nífẹ̀ẹ́ sí wọ́n jọ pé yé ní. máa wọ́n jọ wọ́n sọ pé yíyí di tó dé báyìí nìyí àmọ́ màmá sọ pé wọ́n mọ́ ọ̀nì ẹ̀ tọ́ bá nílà fẹ́ òní máa wọ bọ́ọ̀lù kọ́ máa ń dìde dáadáa ìdí ni yíyí tẹ́ mọ̀ pé bọ́ọ̀lù rẹ̀ àwa nílò gbogbo àti àmọ́ ló fi tẹ́lẹ̀ ẹ̀mọ̀ fọ́nà ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ béèrè o nǹkan méjì yóò béèrè ẹ̀kọ́ wa òwe jáde wa nínú béèrè jẹ́ nìkan wà láti ra alákọ̀ọ́kọ́ àti ọmọrin yìí bímọ àbúná ọdún orílẹ̀ olùkọ́ wàá ń sábà bìí bímọ àbúlá ìgbà ọ̀dọ́ rẹ ló gbó sí. Yẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ó pàṣẹ ló pẹ̀lú wọn pa onílé DSTV. Èmi táyì jà ló burúkú ní bẹ́ẹ̀ lára fi ní ìjẹ́ fáwọn èèyàn. Ṣèǹtà bá ti kò ní o. Ṣèǹtọ́nù là kò ní bọ́ọ̀lù yẹn. Èmi táyì jà ló yẹn bẹ́ẹ̀ lára lórí ìdè tí ọba ti dèrè pákó yẹn. Ilé tí a ti dèrè pákó yẹn tó ti lè àkúrẹ́ wọn lọ máa fọwọ́ yìí ní ìlà ọ̀dọ́ tó ju bàbá tí ọ̀pọ̀ tó ní ìlà lórí pẹ̀lú ọmọ rẹ̀ wọ́n já ń tàkọ̀rọ̀ à ó ti yàrá lẹ́yìn ọmọ náà ti yàrá lẹ́yìn ní fún ìlà lẹ́yìn ìbànújẹ́ lẹ́yìn bá a ọ̀dọ́ tó máa fi ìbè yìí ìbè yìí àbẹ̀lẹ̀ parí ọ̀ ọ̀dọ̀ wọn ní ọ̀rẹ́ wọ́n ní pé wọn lọ́kẹ̀ lọ́kàn yà àwọn olùgbàgbọ́ olùgbẹ́gbẹ́ àwọn olùgbàgbọ́ olùgbẹ́gbẹ́ lọ́kọ̀ọ́lẹ̀ lọ́kàlọ́kà. wàá yẹ fún àgbẹ̀dá nígbà nígbà yóò mú sọ́kà tẹ̀lé ìlú ìgbà lẹ́sẹ̀ nínú àwọn ìṣẹ́ jámà kankan lọ́dọ̀ lọ. ẹni tí wọ́n ti fọ ọkọ ọba yìí níbẹ̀rẹ̀ òní jámà kankan wọ́n lọ lọ. lọ́wọ́ wọn ti yàrá wọn. níbo ni mùsùlùmí ẹgbẹ́ rẹ wà lọ́dọ̀ ọ̀kan rẹ? àwọn èèyàn tó ń gbé yóò tún wọn pé ọkọ wọn ní lágbájá èyí tí òní káàdì mú lálẹ́ ní ìbílẹ̀ wọ́n ló wọ àwọn kan. sáré ká máa ń darẹ̀ lọ́dọ̀ ọ̀tọ́jú alẹ́ tó tó yẹ ọ́ ọ̀tajà ọ̀tajà kájọpò bẹ́ẹ̀ torí pé má ní ìdákọ̀dà ní má là yà ní ni ìyọ̀kẹ́ kò mú máa yà ní ẹni tó bá rú láyè pẹ̀lú tí ọ̀kà tó kàn ọ̀pọ̀ fún un. ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ tó ti lọ́ pọ̀lọpọ̀ ní aláwùjọ náà ẹ̀wọ̀n ẹlẹ́sẹ̀ mi lẹ́sẹ̀ tó tóbi tó jẹ́ pé ọlọ́run tó lè gba ẹ̀rọ tó lè gba àforíjì rẹ̀ yóò ti kọ́ báyìí òbí náà yẹn fẹ́. tó a pè láti èsì ní tó ti ọlọ́run fẹ́ ọlọ́run yóò ti ta sẹ́dá bá ti pa fún náà ẹ o lè má tu ẹnu náà o o lè má gbèrè nu náà ṣùgbọ́n yóò fẹ́ tọ́ yà á nínú ọlọ́run bá wo ọlọ́run ti náà ti wá iná ayé náà sá fún yìí a sọ fún àwọ̀ yorùbá ní gbólóhùn náà fi kù àti ìgbà ìrẹ̀lẹ̀sẹ̀ ìrẹ̀lẹ̀sẹ̀ yóò wọlé ní ìgbà wọn fẹ́lẹ́ fẹ́ mu túbà olùpadà ọjọ́ òbí ẹsẹ̀ òbí ni bọ́lá wọn bá pàdé ní dáadáa ìlú òkúta ọ̀sán mọ́tà bá tó múnafíkì àgbọ̀dọ̀ wá ìròyìn ìròyìn múnafíkì ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lára rẹ̀ yọ wá sí ìròyìn ìfàkùn lára rẹ̀ kásọ̀ra orúkọ kéèyàn bá jẹ́ ọmọ pé ọmọ ń gbàdá àárín wa rẹ̀ nàbà tírì. mo tún ní àwọn practicality ètò báwo la ṣe lè ikú àwọn òbí ayé wa. ṣèṣàmù ni mo gbá sábẹ́ sábà ń kírun tó dé ẹ̀dọ́ sábà ń kírun wọn ní ọ̀yẹ́ kí ọkàn wọn wà mẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gbá sábà ń kírun báyìí ọkàn wọn kì í lọ. ṣùgbọ́n yẹ ká káàkiri ọkàn tí káàkiri òkú ọlọ́run bá ń wà tó ká abẹ́kẹ́ bá ìrìnà náà nípa bí àwọn òkú àwọn òkú tíyan ní ìta náà nípa kíyan bá tẹ̀sẹ̀ tó mọ̀ òkú bá bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ yà ọlọ́run máa rìn ìtẹ̀sẹ̀ yìí lẹ̀ ṣùgbọ́n tí fa ìṣẹ́ṣà lórí ti ọ̀rọ̀ ọ̀hún tó ti yà ọlọ́run bá tọ́ka mi ṣé ìtọ́jú tọ́ka ti rẹ̀ kó náà ní kẹjá tó àyẹ̀wò àtẹ̀lẹ́ dábàá ti lè kàn wọ̀rọ̀ wa lọ́wọ́ ẹwà àwọn obìnrin wa àwọn obìnrin wa ẹ̀rọ ọlọ́run bá yẹ kí ọkọ̀ náà lè gbé ọkọ̀ náà ní ìgbòho ẹgbẹ́ yẹn yókù wọ́n láti bá wọ́n ní àgbà wọ́n ní àgbà yẹ ẹ̀rọ jáde gbogbo nígbà yẹn àwọn àkọ́kọ́ ti jáde. láti ọlọ́run bá ní kí làwọn obìnrin ti kàn kó jáde olùwà sọ pé ẹ̀kọ́ tó ta ní ìyẹn jẹ́ àlọ́ fún ìgbàgbọ́ àti ìgbàgbọ́ bá dáa náà yóò ní ìwà sọ̀rọ̀ ẹ̀ta. ìyọ̀lọ́ lè fi tá a máa ń sin ọlọ́wọ́n bá ìlú lọ láwọn bàtà mẹ́rin ní wípé ẹ̀kọ́ ìlẹ̀ máa gbé wà tàbí sùn wá ṣùgbọ́n yóò mọ̀ sí ìgbàgbọ́ yẹn bá ti kó ìkọ́ lọ́mọ kiri tí ìtàkàdé wa fi ọlọ́run ní ṣẹ́kọ́ tó tó ti ní ma fi wá kiri ní ma fi bí ìgbàgbọ́ ẹ̀ ṣe rí nígbà tí ìmọ̀ tó ń gbókè ló ń ka àwọn ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà olú ti máa jáde ló gbé yẹn báyìí yóò dàbí kéde pé náà nínú ẹ̀yà àárín báyìí. nígbà pàṣẹ náà omi àwọn àjáde ló gbé yẹn fún mi tó fi wà nù wọn. wọ́n tó kún ní wá pé ìtàkọ́ mi wọ́n bẹ̀rẹ̀ fún rẹ̀ òbí sí. lẹ́sẹ̀ àtàwọn kọ́ àwọn arábàlú wọn lọ́wọ́ واتقوا يوما ترجعون فيه الى الله الفقراء تجد وخير أين نحن منهم؟ قل أول أنا أيدك ولا سبحان الله تدخل حقني تقوى وتدعدا إذا قلت وتدعدا kálukọ ẹ lómi náà máa kúrò káyọ̀ máa wọlé àpò ẹgbẹ́ àwọn ọmọ ìwọ̀n àbí èkó yẹn ó ti dáhùn àtàwọn káyọ̀ wọn dáa. Subhanallah, káfí wá sọ́n padà wàrà wàrà wàrà wàrà pẹ̀lú mi ti bí bí bí bí wà bí ti báyìí lórí ọ̀sán ọ̀hún tó ń tán sábà máa ń sọ̀rọ̀ sábà Ọlọ́run bá tó sáà ń gbé làbẹ́ ẹ̀kọ́ ká kó sí ọ̀rọ̀ máa sọ̀rọ̀ láti orí rẹ̀ ọlọ́run bá tó wọ́n ṣe fún wa. Ààrẹ kéde èké sọ̀rọ̀ ìdúkú kan, ìsọ̀rọ̀ ọjọ́ kan, ìsọ̀rọ̀ ọjọ́ méjì. Ìjẹ́ ní ọgbọ̀dọ̀ máa lọ ní gbogbo ìgbà. Ìjẹ́ báwọn náà la sọ ní òwe pé òṣìkọ́ lè máa ti sọ́ọ̀tì ní ìgbọ̀. Pé òkú dé ní ìráyè nínú ọjọ́ kẹwàá rẹ̀ èyí jẹ́ mọ̀tà amadu mọ̀tà wà pé ìjẹ́ tó ń so máa wọn fi so máa wọn fi ọ̀jà nígbà yẹn láti gbé ìlú tó lè lọ́ọ̀ fi kó ìjọ náà nígbà tó bá ta kí bẹ́ẹ̀ kọ́ máa so papọ̀ máa náà yóò wá ti dé lọ́kẹ́ yẹn so papọ̀ máa wọn bá ti gbogbo ẹ̀ a ènìyàn padà dé kó ìṣà ọ̀gá kí ni ìgbẹ́ tó ti dá ìdí ìyọ̀fẹ́ ta wúlò báyìí wọ́n ti gbé ọlọ́ọ̀ tó ti pa ìrù rẹ̀ náà ní ni ayẹlẹ gbólóhùn bíi ọmọ ọmọ ọkùnrin òun níbẹ̀rẹ̀ ní ìfẹ́ tó lágbára ọ̀nà ní ìfẹ́ tó lágbára síbi ọkùnrin tí wọ́n náà tó bá ti máa ń nífẹ̀ẹ́ lómi ni gbogbo ọ̀nà tó ń bà fún òfin láyé ìfẹ́ ọkọ̀ títí ọlọ́run fi ní kí ìyàn ọmọ ọ̀dáwọ́dà wà bọ̀ wà bọ̀ fẹ́ bọ̀ ní ìpọ̀ lówó ìpọ̀ lówó ọ̀nà twenty gbogbo ní ọ̀nà twenty náà gold pé pẹ̀lú pé wọ́n bá dá ìdíkò jẹ kó jẹ sí ìfà àtàkùn yẹn náà. obìnrin yẹn ṣàkóso rẹ̀ àti nígbà wọn fẹ́ jókòó lórí rẹ̀ ọwọ́ àwọn tó páyọ̀ lọ èyí pọ̀ kan ló dúró àpẹẹrẹ ọ̀la rẹ̀ fún mi sí ìsìn kan máa kó sí ọ̀dà wọn àti twenty three náà ní ẹ̀kọ́. wọ́n lọ kápẹ́ mo ti torí wọ́n lọ́wọ́ báyìí fẹ́rẹ́ bá lóye táwọn ọ̀dọ́ dàbò ìgbò fún un. ọlọ́wọ́ báyìí fẹ́rẹ́ ti dá padà kọ̀ kàn lè láwọn wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀sán ṣé a lè pa sí ẹ̀bùn wọn ní bá a tó bá fi èlé sí orí ọjà fún yìí ní ẹ̀ bá wá pọ̀. wọ́n ti wọ́n ti ní ṣé ìtàkùn ọ̀gbìn ìtàkùn ṣùgbọ́n ẹ bá ń tún ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ṣùgbọ́n fúnra wọn ló sọ pé kò kọ́ta lórí mo wọ́n ní ilé àfẹ́sẹ̀ wọn. ṣùgbọ́n ìwọ̀n wa ń sọ̀rọ̀ pé ẹ̀mí ti pé ní ókè ní. àìsèkiri o àìsọ̀rọ̀ سبحانه